حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó dá ikú òun náà ló dá ìṣẹ̀mí ọba tó ní àmọ́ ìṣẹ̀mí náà lọ́ba tó pa wá ọba yìí yóò máa pa àwọn kọ̀ọ̀kan láàrin wa nítorí káwátá kò kálí máa ṣiṣẹ́ rẹ̀ gbogbo àwọn tí ọlọ́run pa síwájú wa ọlọ́run fi ń kọ́ àwa ọlọ́run bá aláàfin ń tawájí ọlọ́run bá aláàfin ń pèwátá kéèsì wípé àwọn náà padà kú báwọn náà ṣe kú ọba tí ó ń ṣe báyìí fún wa ẹ rí pé àánú ni látọ̀dọ̀ rẹ̀ ọlọ́gbàdà láti pa gbogbo alẹ́ kan náà àmọ́ ń pa wá lọ́kọ̀ọ̀kan nítorí káwa ta wà láyé kálíbà yípadà kálíbà túbá kálíbà tẹramọ́jọsìn ọba tí wọ́n ṣe léyìí fún wa ọba náà lọ́pọ̀ àwọn tó ti lọ òun lọ́sàwátà sẹ́kù lọ́sẹ̀ wa àwọn adúpẹ́ lérí àwọn tọ́pa àbò onídúpẹ́ ẹ̀jẹ̀ adúpẹ́ adúpẹ́ lérí àwọn tọ́pa àtúwọ́ adúpẹ́ lérí àwọn tó sẹ́kù ah, àwọn ń bẹ̀ẹ́ pẹ̀lú agbára rẹ̀ àti àánú ẹ̀ kọ́lọ́mọ́sàdé mi wọ́n gùn lérí dáadáa gbogbo àtàwọn náà bá darapọ̀ mọ́ àwọn tó ti lọ tọ́lọ́wọ́n padà pàwọ́ náà táwọn náà ọlọ́run mọ́sá ìjà pàdé ọlọ́run pẹ̀lú dáadáa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anẹ́gbẹ̀wá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará nira àtàwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹni rè èyí tọ́jú àti ní ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'an Karim ẹ̀rí súnà nẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ojú ọ̀nà tààrà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ rí ní wọ́n káàkiri ní súnà ní wọ́n wákàtí wọ́n kàn wá lọ́lẹ̀ ha ti ní wọ́n há sí àwọn abẹ́lọ́ nínú àánú rẹ̀ ọba tí lajúmọ̀ tẹ́yẹ fi rí náà kọ́lọ̀ mọ́sà tí wọ́n rí súnà náà tí wọ́n bá rí kọ́lọ̀ tí wọ́n lè ṣe gbogbo àwọn táà ti ń gbìyànjú èyí táà ẹ̀rí gbogbo tó bá ti gbé kalẹ̀ fún wa tí wọ́n rákọ́lẹ̀ fún náà lọ́kọ́ ádà àtàdé ìsìnà pè ní bídíà kọ́lọ́mọdé àbáwọn ṣe bídíà náà àti bídíà mùkáfíra àti bídíà gẹ́rù mùkáfíra kọ́lọ́mọdé àbáwọn ṣe kankan gbogbo ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa mo kí àwọn elétò ní àdúgbò Agége láwàyé nílùú Agége tí lágége súnà lájẹ́gẹ̀ mú kí wa tí a ní ajẹ́gẹ̀ iṣẹ́ àníyàn padà wá di pé súnà padà wá tàkà ju bó ṣe tàkà tẹ́lẹ̀ lọ àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn tí súnà ò tí yé lájẹ́gẹ̀ ọlọ́mọṣà jẹ́ oyé wọn àwọn tó ti yé kọ́lọ́mọṣà ìsàlẹ̀kùn ẹ̀ fún wa mo kí gbogbo àwọn asahabul fadila àwọn alfa afa àwọn afa gbàgbà tó ń bẹ́ ń kalẹ̀ àti gbogbo àwọn ayé máa wa àti gbogbo àwọn brothers àtàwọn sisters wa pé àlàáfíà ọlọ́nkọ́ mọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ìtí wọ́n ní kásùbáti sọ̀rọ̀ ní àárọ̀ yìí òun náà ni alhayatul barzakhiyatu wa tanbihul ghafilina anil ba'th alhayatu albarzakhiya ìṣẹ̀mí tá a máa ń lò lẹ́yìn ikú kó tó di pé ọlọ́wọ́ gbé wa dìde lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbà pé a padà dìde káta wọ́n jí ipe ọba tó dá wa wáyé ayé pẹ̀lú agbára rẹ̀ agbára àwọn tó sẹ́kù síbẹ̀ o tí ó fi gbé wa dìde tàbá jáde láyé yóò gbé wa dìde nínú sáré lẹ́yìn náà àwọn tí wọ́n gbàgbọ́ lọ́wọ́ gbé wa dìde àmọ́ asibáwo gáàfilé wọ́n wá ń wà bígbà tó jẹ́ pé kò ní sẹ́sìrò mọ́ wọ́n ń wà gẹ́gẹ́ bígbà tí kò ní sí ìgbéǹde mọ́ wọ́n sì gbà pé ìgbéǹde wà látara sẹ̀kẹ́sẹ̀kẹ́ ṣètọ́ tó ti lọ́mọ wọn lẹ́sẹ̀ tó ti lọ́mọ wọn lọ́rùn àwa bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ àti agbára ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọ́sà jáwa gbà lọ́wọ́ àṣetáàlì ọlọ́wọ́n bá aláàkọ́mọ́sà jọ́rọ̀ wọ́n rọrùn oyé àwọn fẹ́ jáde láyé ọlọ́wọ́n jọ́rọ̀ wọ́n rọrùn nínú sàárè tọ́jú àlìkìyàmọ̀ kọ́lọ̀n fi asúnà àwọn tọ́rọ̀ wọ́n rọrùn alhakíkọ èyí tó jẹ́ òdodo tí ò ṣe rọ́mbẹ̀ annalikulla sayamut òun náà ni bọ́lá oṣù fẹ́ràn rẹ̀ tó ọlọ́run dájú kọ́ ọlọ́run bá ní iná kan mọ̀ yìí tó ọlọ́run rẹ̀ Muhammad ọ̀padà kú o bó ṣe wáyé ọ̀padà kú wáyé náà mọ̀ yìí tó gbogbo àwọn tó kù náà padà kú ayà yíyó yé wáyé pé kò sẹ́ni kan tó sẹ́kù kọ́dà níbi yìí sá ti ń bẹ nínú sámọ́sì ó náà padà sọ̀kalẹ̀ yóò wá kú ẹnìkan tí ò ní kú ó náà ó náà ni Allah subhanahu wa ta'ala ọlọ́run àbíọ́ gbogbo àtàbà dákẹ́ ọlọ́mọdé ìjà dákẹ́ lérí la ilaha illallah albarsaku ẹ̀yọ́ máa yá mi wọ́n pè kankan ní albarsaku albarsaku òun náà ni هو الفترة الانتقالية بين الحياة الدنيا والحياة الآخرة هنا أسكو tá a lò láàrin ìgbà tá a kú kó tó di pẹ́ lọ́wọ́ gbìyànjú dé ọdún mélòó ní jàmọ́ àìmọye ọdún ni ọlọ́run nìkan ló sì máa iye ọdún téèyàn ó lò tí wọ́n bá ti di pé wọ́n gbúra sínú sàárè títí tí wọ́n fi gbé wa dìde nínú sàárè a wà pẹ́jura wa lọ anabi adama pé ń bẹ ní balisafu anabi wa nuhu ń bẹ ní balisafu anabi wa ibrahim ń bẹ ní balisafu anabi wa musa alimani wọ́n bẹ ní balisafu anabi wa muhammad sallallahu alaihi wa sallam òun náà ń bẹ ní balisafu àwọn sahaba òun wà ní balisafu báyìí ẹ̀yọ́ mayami kí wá sàwọn ẹni rèé kan ní wọ́n ní balisafu balisafu yẹn ààyè kan ní ìṣẹ̀mí kan ní tọ́jà pé àwọn olórí ibú wà ń bẹ fìràwùnà ìbẹ̀ ní bàrìsáfù kọ́rùnà ìbẹ̀ ní bàrìsáfù hàmánà ìbẹ̀ ní bàrìsáfù ìnàmúrúdù ìbẹ̀ ní bàrìsáfù awúlọ́wọ̀ ìbẹ̀ ní bàrìsáfù Allahu akbar gbogbo àwọn èèyàn pátá láti ìgbà tí ọlọ́run bá aláàbá ti dáká lókú tó bá ti kú báyìí bàrìsáfù ni ó gbà lọ àlùbárísáfù ẹ̀yọ́ máa yáàfi wọ́n ní wal-fatratu al-intiqaliyyatu bayna al-hayati ad-dunya wal-hayati al-akhirah òun náà ní sẹ̀mí tí a lò lẹ́yìn bàtà bá ti kú kó tó di pé wọ́n gbé wa dìde nù sàárè àdúró sàlàtà àwọn àlùfáà wọn ní ibi tọ́lọ̀ ní àgbè ọ̀nà mẹ́ta láti sẹ̀mí dárò tó àsẹ̀mí ilé ayé bá ti ṣe wọ̀dárò ní bọ́dísáfín táwa ti kó ń àtúntò àbí ká ní àgbálá ọ̀run ká mọ́ pẹ̀lú àgbálá yìí mọ́ àgbálá ọ̀run dáàrú ìbàṣákì gbogbo wa tó sẹ̀mí bẹ̀ ẹlẹ́kẹta wọ dáàrú ìkọ̀rárí abàdì dáàrú ìkọ̀rárí abàdì òun náà ni ilé gbére ìṣẹ̀mí gbére tọ́lọ́mà ti gbé wá dìde kó nínú sàárè ẹnìjọ́ wọ̀náwọ̀ná ìṣẹ̀mí gbére òní jáde mọ́ ẹnìjọ́ wọ̀ná tí wọ́n padà jáde nígbà tí ọ̀sẹ̀ bọ́ a padà fi sálì jẹ́nà ọdún méjì àbí ẹnì kẹta òlẹ́nìjọ́ wà lìjẹ́nà bẹ̀rẹ̀ tí ò ní tọ́nà wò ah, ọlọ́run ibi ìpín àwọn ẹlẹ́ẹ̀kẹta ni kọ́lọ́mọ́sà fèmí àti yín sí o gbogbo iṣẹ́ rẹ̀ ìwà rẹ̀ ẹ̀sìn rẹ̀ kọ́lọ́mọ́sà jẹ́ rọrùn fún wa láti ṣe kọ́lọ́wọ́n àfàànù rẹ̀ kó fi kì wá bọ̀ bẹ̀ ah, ìbádà rẹ̀ nìkan kò lè gbé ọwọ́ bẹ̀ wọ́n jẹ́ atọ́náwó ká tó wà lìjẹ́nà ọlọ́run bá àmọ́ nínú ìtumọ̀ mélòó ni dáàrú kọ̀ọ̀rọ̀ rẹ̀ abadi yẹn mélòó méjì péré náà ìmọ̀ náà wọ ìmọ̀ ìjẹ́nà inú kí yọ̀ọ́ gba náà lọ àbí kọ́ gba àlìjẹ́nà lọ ẹ̀yin wọ̀nyá mi àlìbàrísàkù àfonífòdì ayé ni wọ́n máa ń pè é àfonífòdì láàrin ayé sọ́run ni wọ́n máa ń pè é wọ́n àyàtú máa bẹ́yìn náà wọ́n láàrin ìgbà tí wọ́n gbèyàn sínú sàárè títí tí ọlọ́run fi gbé wa dìde nínú sàárè padà àsìkò yẹn náà ni wọ́n pè ní ìsẹ̀mí barisa yorùbá yorùbá ní ẹwà kírun ẹwà kírun ẹ mọ́sàtún wọ́ra orúndínú sàárè ó sùn nínú sàárè yóò sọ kò sórun sàárè àyà lọ́wọ́ mẹ́ ìsẹ̀mí lọ́wọ́ mẹ́ kò sórun mẹ́ gbogbo sàárè tó dákẹ́ rọ́rọ́ yẹn wọ́n sùn wọ́n sùn wọ́n ń bẹ nínú sẹ̀mí ni àyà ni àyà tó kan tó nìyẹn wọ́n ń bẹ nínú sẹ̀mí àwọn kan wá ń ké sẹ́nìkan sì ní gbọ́hùn wọn lẹ́yìn ọlọ́run àwọn kan bẹ nínú ìdẹ̀ra nínú kẹ́ tunu wọn ti kí ni wọn dùn ọlọ́run àbíọ́ ọgbà tá jáde láyé mọ́sàfíà sínú àwọn tí wọ́n máa wà nínú kẹ́ àlèyémánu bèlè bàrìsáfì ẹ̀yọ́ máa ni káwá gbàgbọ́ pé ìṣẹ̀mí bàrìsáfì wà wájibu ala kulli mùsùlùmí ọ̀ràn yẹn nílẹ̀ gbogbo mùsùlùmí o wọ́n máa ń jẹ́ hádàwù ẹni bá ní òsì ìṣẹ̀mí bàrìsáfì fàkọ̀dé káfàrà lẹ́yìn gbàtà ti fún lẹ́rìí tàfún láyà tàfún láti ṣètọ́wá ní àlẹ́ rẹ̀ bí ìbá ti kú ó ti sùn ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim suratu al-Mu'minun aya ninety nine àti hundred lọ́lọ́run ti fi yọ ayé pé ìṣẹ̀mí kan bẹ lẹ́yìn ìgbà tá a bá kú kó ti di pé a lò ìṣẹ̀mí ti ìjọ al-Qiyamah ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim hatta idha jaa ahadakumul ọlọ́run ọba ní gbogbo ìgbà tí ikú bá wá bá wọn tí màláìka kú yọ sí wọn gbogbo àti màláíkà kú tó bá yọ sí wọn alẹ́ ìtìdọ́ àsìkò tí wọ́n pọ̀ kákú kọ́ọ̀lá rọ́bí yọ́wà ní ọlọ́wọ̀bá mi ríjì ọ̀hún ọlọ́wọ̀bá sọpé kí wọ́n dá mi padà ẹ dá mi padà la'alli a'malu saliha bọ́yẹ̀ mi náà lè ríṣẹ́ kí lọ lè ṣiṣẹ́ rí fi máa tàdá lérí gbogbo ọdún mo fi ilẹ̀ tó yẹ kí n ṣe tí ń ṣe tọ́ba ti sọ̀rọ̀ yìí tán kẹ́lá wọ́n ní wọ́n wà fún léṣe pé kò rí bẹ́ẹ̀ ìnáha kálímà ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu pé ẹ dákun ẹ̀fún mi lásìkò díẹ̀ ẹ̀fún mi lásìkò díẹ̀ sí ẹ̀fún mi lásìkò díẹ̀ sí kálímà ó wà kọ́ ìlú wa tó jáde lẹ́nu rẹ̀ ń ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ọlọ́run kò ní ojú àánú sẹni tí máa ń sọ̀rọ̀ náà ọkàn sọ̀rọ̀ yẹn jáde kò wúlò wa min wara'ihim barzakun ila yawmi yub'athun wa min wara'ihim barzakh ayé wọ́n fi aydihim barzakh ọlọ́run bá ní barzakun lọ́kàn ilé ayé kó kàn mọ́ kìjẹ́ ti tán láyé ẹ̀dá mi padà ẹ̀dí ibùdó sàrà ẹ̀dá mi padà mọ́fẹ́ túbà tí n bá mọ ní ìdí ń ṣe báyìí èmi náà fẹ́ yanáfílà èmi náà fẹ́ kakura èmi náà fẹ́ sàṣìkáàrù ìbá tó jòkó ti mídíà ìbá lásìkò mi dáadáa ìbá máa jí lóru ìbá máa gbà wẹ ọ̀rẹ́ ni ẹ̀dá kù oríjì ọ̀hún ni ẹ̀dá padà wọn ni kọ̀rọ̀rùn. omi wàrà ihim ọlọ́wọ́n bá ní èyí tó kù lẹ́yìn rẹ̀ tí dọ̀fẹ́ rí sí báyìí ìsẹ̀mí tó kàn tó wà níwájú ẹ̀ báyìí wọ̀rọ̀ iye àyídìhìn bọ́dísà oníkọ́ wà nínú bọ́dísà ila yawmi yub'athu ila yawmi yub'athu títí tó fi dìjọ́ tí ọlọ́run gbé wá dìde ọdún mélòó ló jàmá la ya'lamuha illa Allah èyí ni wọ́n ti tó lẹ́rù fún yàn ibi tó bá wà bọ̀ sínú bọ́dísà kù yìí ní kèfèrí lẹ́lẹ́bọ ọ̀bọ̀ sínú bọ́dísà kù yìí lólóògùn ọ̀bọ̀ sínú bálsákò yìí ló ní bídíà ó sì sún bí tó fi wọnú bálsákò ọmọ bẹ nínú ìdààmú ìláyọ̀ mi yorùbá àtò títí tọ́lọ́wọ́n fi gbé ayé dìde tọ́lọ́wọ́n fi gbé àwọn èèyàn dìde padà millions billions millions of years mélòó ni ọlọ́run ọjà jẹ́ sókòtò ọmọọsẹ ìṣàánú ní kọ̀ọ̀kan sórọ́tù almuminun àyà 99 to 100 lọ́lọ́run ti ń jẹ́ wáyé pé ìṣẹ̀mí kan tó wà lẹ́yìn ìgbà tá a bá lo ìṣẹ̀mí ti ayé yìí tán kó tó kan ìṣẹ̀mí àkẹ́rà tó fi ní láyọ̀ bí bọ̀ àtún ẹ wà ń bẹ̀ títí tó fi dìjọ́ yọ̀bẹ̀ kì í yá mọ̀dé àlẹ́ àyà tó bàtà kí ya ẹ̀yọ́ máa yá ni wọ́n ní ẹ̀rí ìṣẹ̀mí àfonífòdì ayé àfonífòdì ọ̀run yìí àfonífòdì ọ̀run imma an takuna rawdatan min riyadil janna inú kọ́ jẹ́ àbàtà janna fún ọmọ èèyàn aw hufratan min hufarin nar àbí kọ́ jẹ́ inú àbàtà àyà inú wàhálà inú fìtínà alimominu yàtàna àmùfì wọn ni ẹja àmàkùn olùgbàgbọ́ òdodo yọọ máa ń gbádùn nínú bárísàfù káfíru yọ̀àdàbù fíhì gbogbo ẹ̀ tó bá jẹ́ kèfèrí òun máa jìyà nínú bárísàfù wàláwọ́ máa tàbàrí fa ìbá jẹ́ pé ó bómi lọ àrísàrí rẹ̀ èyàn onísàárẹ̀ kò ní kó mọ́ lọ bá ní sáwọn ọ̀lọ́kádà mọ́fàràkọ̀ wọ́n ní ọmọ jóná mọ́lé ni wàṣọ́ra rọ̀mọ́dá wàṣọ́ra rọ̀mọ́dá ọwá di eérú èyàn ní kó mọ́ lọ bá ní sáwọn àrísàrí rẹ̀ mọ́ àwọn bí ó kú sí wọ́n ní èyàn ní kó mọ́ wà ní bá ní sáwọn ọwọ́ àkàlà tó sì bá wọ́n ní ẹ̀rọ ọmọ fi lánàá ó gbé èyí ò ní kọ́ mọ́ wà ní barisafu ọba tí ó yanjú ọ̀rọ̀ barisafu agbára rẹ̀ pọ̀ gbogbo àwọn ẹ̀dá tí wọ́n ti sin táwọn yẹn ti bu yẹ̀tọ́ bẹ̀tẹ́ ti fi kọ́lé tọ́wọ́dà kò tí ó dìde nù sàárẹ̀ yọ́mọ̀ dìde lórí dìde alìbarisafu náà wà wọ́n ní ká mọ́ tara wa barisafu yìí ó yé àwọn ìpín méjì lọ́wọ́ à ń bẹ̀ barisafu lè mọ̀mí ní àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n jẹ́ nire ọ̀bátísàfẹ̀lẹ̀ káfírí àti àwọn kẹfẹ̀rí tí wọ́n jẹ́ ẹni burúkú ẹ̀rí lérí ẹ̀ ọlọ́mọba ní wàlá tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata nígbà ọlọ́run ròyìn àwọn ṣọ̀wádà àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn àbẹ́ tí wọ́n kú sórí dáwà tí wọ́n kú sórí la ilaha illa fi sabilillah wọn ò kú fi sabilil shaitan ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́run àmúwáta ẹ má máa rò pé òkú ni wọ́n wọ́n láti àṣàbánà ọlọ́run ni ẹ má máa rò àlẹ́lẹ́ náà kó ti lú bí sẹ́bílì láyà àmúwáta ipe àwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́run ọba òkú ni wọ́n ọlọ́run bá ní balẹ̀ àyà ọlọ́run ni wọ́n ń sẹ̀mí. ẹ má rò pé òkú táwa ń fi ọkàn rò yẹn lèyí tá a tẹ́ kalẹ̀ tí ò lè mìíràn mọ́ tí ò gbọ́ mọ́ tí ò rí mọ́ ọlọ́run bá ní ẹ mọ̀ wá rò pé àwọn tó wá wà nínú bàlùsáàkù nínú àwọn ìgbàgbọ́ òdodo wọn wá dàbẹ́ bẹ́ẹ̀ bá ti gbé wọn sínú sàárè wọn jí wọn padà wọn màláíkà ò jí wọn. ọlọ́run bá ní àhàyà wọ́n ń sẹ̀mí ìdàrọ̀ bíhìn lọ́dọ̀ ọlọ́run ọba wọn àhàyà wọ́n ń sẹ̀mí ẹ̀rí lẹ́fẹ̀dé àhàyà tó lè bàlùsáàkìyà wípé bàlùsáàkù àwọn tó wà bẹ́ẹ̀ wọn ò sùn wọn ò sì kú wọ́n ń sẹ̀mí ìdàrọ̀ bí i yorùsàkú ọlọ́ọ̀bà aláwọ̀ fún wọn ní tí wọ́n fẹ́ nínú arísìkí nínú ìdùnnú fàdíhìn nàbí máa ká ọmọ ọlọ́wọ̀ mi fọ́lì inú wọ́n ti dùn ẹni tó sùn máa ń dunnú àbẹ́ni tó kú máa ń dunnú ní tí ò lè mìíràn ọlọ́ọ̀bà ní inú wọn nínú ìjọba wà látara ńkọ́lọ̀ fún wọn nínú àwọn ọlá rẹ̀ ọlọ́wọ̀n dìgbì wá dìde kẹ̀kí ìsìsúrú sẹ́wọ̀ Suratu Al Imran ayah 169 170 lọ́wọ́ ìbẹ̀rẹ̀ lọ́wọ́ tí ń kọ́ fáàpù wípé àwọn olùgbàgbọ́ òdodo àyà ni wọ́n wọ́n ń sẹ̀mí nínú kíni bàdìsápò ọlọ́sọ̀tà àwọn kèfèrí náà ọlọ́mọjà wọ́n darapọ̀ mọ́ wọn mọ̀síwá lólóògùn o mọ̀síwá lóní jálàbí ẹbọ ọlọ́mọsíwá ní kèfèrí mọ̀síwá lẹni tí ń bọ̀ kankan mọ̀síwá lẹni ayé alákòbórè ọlọ́run bá ní àmà tàná sí wọn lá àmà tàná sí wọn lá gòdó wà wà àṣìyà àmà tàná sí wọn lá láàárọ̀ àmà tàná sí wọn lá tó bá di ọwọ́ rọ̀lẹ́ wa yawma taqumu sáà bí abáwá gbé wọn dìde táyé bá wá parẹ́ tán níbo ni wọ́n wà tẹ́lẹ̀ wọ́n wà nínú bárísáàkù àwọn tó wà nínú bárísáàkù náà làwọn tó wà nínú sàárè àbáwọn tí wọ́n ní sàárè ọlọ́wọ́ bá aláàní wọ̀yọ́ mọ̀tàkù musa'a tí ayé bá wá parẹ́ tó di pé àwa tún gbé wọn dìde adékèlú àtẹwà sọ fún àwọn màláíkà pé adékèlú àlà fìràhùnà àwọn fámìlì fìràhùn àwọn ẹbí fìràhùn àwọn ọmọ ogun fìràhùn tí wọ́n fẹ́ pa musa àwọn ẹlẹ́bọ tàǹkú ẹbọ ni musa fẹ́ kọ̀ ni fìràhùn náà ti ní káwọn ológun ọmọ wá sí kíni káwọn wá dára láti dára fún musa àlà fìràhùn yìí ó ti kó gbogbo àwọn fámìlì àti gbogbo àwọn ẹmẹ̀wá rẹ̀ gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ àwọn ẹbí fìràún àwọn mọ̀láìkò ní ẹ̀yìn fámílì fìràún ẹ̀yìn aráàlẹ̀ fìràún ẹ̀yìn mogun fìràún ọya adìkìlú aṣẹ́dàl azabi ọya ẹfi wọ́n wọ ẹ̀yìn mọ̀láìkà ẹfi wọ́n wọ inú ìyà tó tún tóbi jù ní tí wọ́n jẹ́ bọ̀ tẹ́lẹ̀ lọ èwo ni wọ́n jẹ́ láàárọ̀ àtẹ̀rọ̀lẹ́ tẹ́lẹ̀ tó tẹ́lẹ̀ sáyé parẹ́ ìyá kiri jama ìyá sàárè ìyá tó ibi kéèyàn wà nínú sàárè kíyàwó sì máa jẹ kó sì máa sọ́fà ọmọ ìyá wọ́n dá sáà sún ọ̀làlà bí wọ́n ná lójú oorun tọ́mọ yíra padà báyìí tọ́mọ yíra padà báyìí tọ́mọ padà yá ó fi yé àwọn èèyàn wà pé kí ní ṣẹlẹ̀ tọ́mọ ajé ọ̀tọ́ láwọn ah, ní àwọn fún mi lẹ́gbàá ni o a jẹ́ pé nígbà míì wọ́n lè máa bá ẹ̀mí ìyànjà kan máa jẹ̀mí ìyànjá àbí rèé àbí bọ́dì rẹ̀ ni wọ́n fúnlẹ̀ gbàgbà wọ́n náà wọ́n sáà fúnlẹ̀ gbà. èyí sì lè máa lálàá gbé òun ra mọ́tò kọ́kọ́ lé òun bímọ òun rí scholarship òun rí mania òun lọ mọ́kà tí ó bá rẹ̀ airport tí ó bá káàsì káàsì lọ́wọ́ ẹ̀ báyìí ìyàmọ́ àti nírọ́ máa dùn wípé àpò mẹ́ẹ̀ẹ́dógún tó wà ń lẹ́yẹ ogbó tó wà ń bẹ̀ wọn náà wọ́n bù wọn ní ká lọ́wọ́lọ́bá jí ẹ̀ bó ṣe wá sí ìyẹn ẹ̀kí kí ló máa ṣẹlẹ̀ yóò rẹ̀ rìn jáde ni yóò rẹ̀ rìn yìí ni mo ṣe rẹ̀ rìn yìí ẹ̀ dákun ta ní gbádùn ṣé ṣé ṣé ṣé ọ wà láyé ẹ̀mí ní gbádùn lọ́jọ́ rẹ̀ rìn gbogbo àwọn tó jẹ́ ní eré wọn máa rẹ̀ rìn títí tọ́lọ́wọ́n bá alẹ́ òfin payé rẹ̀ gbogbo àwọn tí wọ́n sì bá burú sàárè kèfèrí ẹlẹ́bọ̀ ológun wọ́n máa sọ́fà ní títà yorùbá yẹn ọlọ́mọdé àwọn nínú àwọn ẹni bú o sọ́tù sọ́dọ̀ gáàsì àyà 46 ọlọ́run tó sọ mí nínú sọ́dọ̀ tọ́wọ́bà àyà 101 ọlọ́run bá ní sọ́dọ̀ àdìbò kò mọ̀rọ̀ tẹ̀ ọlọ́run bá ní ẹ̀mẹ́jì láàjẹ̀ wọ́n yà ẹ̀mẹ́jì wọ́n jìyà fún mà lẹ́yìn ìgbà tí wọ́n bá jẹ ẹ̀yà ẹ̀mẹ́jì yẹn tán yóò dùn náà ìlà àdáàbìn àzín àádọ́sẹ̀ wá fi wọ́n bọ ìyà ẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfèrí láyé ẹ máa wà tí bọ̀tá wọn wọ́n sọ fún àwọn dààmú kan tó jáde láyé ìyá alákọ̀ọ́kọ́ ni gbogbo àwọn àgbo ń jálà bí lágége ẹni kàtà àárẹ̀ tí máa ń ṣẹlẹ̀ sí wọn àárẹ̀ tí wọn ní gbalada àti olùgbàgbọ́ ìdòdó bá sàárẹ̀ wọ́n fi ṣe kíni wọ́n fi kọ́ wọ́n fi kọ́ ládàálẹ̀ fún ni àmọ́ tí kèfèrí máa ń sàárẹ̀ àbí ẹlẹ́bọ máa ń sàárẹ̀ ìyá alákọ̀ọ́kọ́ tọ́lọ́ sọ nìyẹn ìyá ẹlẹ́ẹ̀kejì náà nìyá sáré ọ̀lùsọ̀rọ̀lọ̀ ni wọ́n jí àlẹ́ẹ̀kejì wọ́n ní tún mọ̀ lẹ́yìn ìgbà ni ẹ̀hẹ́ yóò dúnà ìlà àdábìn àmì wọ́n sì wáá jẹ́ èyí tó tóbi jù èyí tó tóbi jù ní èyí tó jẹ́ tá a bá gbé wọ́n jẹ́ nínú sáré ìyá alákọ̀ọ́kọ́ òun náà nìyá kíní ìyá tó jẹ nígbẹ̀yìn ayé ìyá ẹlẹ́ẹ̀kejì kọ́ kíní rìfà sí ìyanu barisakù ìyanu sáré mọ̀rọ́ ìlú barisakù wọ́n ní tabafẹ́ wọnú ìsẹ̀mí barisakù bóun ní ṣe bẹ̀rẹ̀ àwọn mọ́ríhálà mọ́ríhálà ni ìpele nípele láàmú bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní fásitì dọ́jà ayé fásitì ìtìkọ́ọ̀lù rò òun náà ní tí ẹ̀mí bá fẹ́ bọ́ àsìkò tẹ́mi fẹ́ bọ́ yẹn òun náà ní àsìkò tó wọ́n fẹ́ sí géètì bá ní sáfò fún ọ̀tọ́ fẹ́ sí kíní tó fẹ́ wọ́n ọlọ́wọ́n bá ní lápọ́dé kún tẹ́sí gáfúlà min hada ọlọ́wọ́n bá ní à ah, ó sì wá fọ́nfọ́ra ọ̀ràn ti fọ́ pàdé ọlọ́mọ ọ̀nà ti fókù mọ́ ọwá wà nínú gáfúlà gáfúlà ní pé kíyàn mọ́ fi ọjọ́ ayé ṣeré kíyàn wà nínú dayeko kọ wà nílé ayé ọmọ kó kú ọwá ṣiṣẹ́ ìtàn pàdé ìjọba kú ọmọ kó kú ọwá ṣiṣẹ́ tó fẹ́ kíkọ́ ká mọ́ lọ́wọ́ sẹ́rí abalẹ̀ ilé ìgbogbo ara wà ní gáfúlà o ẹni tí ń sẹ́bọ̀ gáfúlà ní dáadáa mú ọ ẹni tí ń sẹ́mọ́ gáfíà ní dáláàmù tó rọ́nà mọ̀ pé tóun ń sìn yẹn kọ́ dáhùn ẹni tí ń sẹ́mọ́ dídíà wọ́n lé ànábì òsì ó sì mọ̀ pé ànábì lọ́yẹ ọlọ́run sí wa ìtàlẹ́ wọn rán sọ ọlẹ́yìn tó ń sẹ́wọ̀n ọwọ́ àti olùmọ̀ síláṣẹ́ wọn fọwọ́ gbé kọ́mọ́ lòlùmọ́ ọlọ́ọ̀túwọ́ ó sì láàbí olùlù ni ẹ̀sìn Islam náà lẹ̀sìn wa wọn náà tọ́lọ́run ṣe dáwà náà súnà náà lójú ọ̀nà wa wọ́n tó ní súnà ló ń gbé dání ìwọ́n náà ló tún wá ń promote ní bídíà gẹ́fúlánì wọ́n sọ fáwọn èèyàn pé yín tẹ́gbé lóhùn ní tùmọ̀mọ́ nígbà tó máa ti ń promote ní bídíà ọwọ́ lórí Facebook ọ̀rọ̀ ti ákàrà mọ́ ọwọ́ lórí mídíà generally ọdún ayé lọ subhanallah alhamdi subhanallah alhamdi subhanallah alhamdi subhanallah alhamdi subhanallah alhamdi tẹ́ ìwà sọ́dọ̀ ẹ̀mọ́ dáadáa bí ni wọ́n ṣe fún yàn anábì ní gúfúra ti kàtọ̀ ya wọ́n pa ẹsẹ̀ rẹ̀ rẹ̀ wà lọ́ka na mẹ́tìlá sábàdì lè bá ìbá pọ̀ gẹ́gẹ́ bí odò ẹ̀sẹ̀ mẹ́rin lọ́wọ́ sẹ̀ tí ó fi wá tó dìde odò àmọ́tọ̀ pàtó sọ́wọ́ bí àwọn tó bá tó wọ́n ń sọgọ́rùn lójúmọ́ wọn ni wọ́n wá pẹ̀sẹ̀ yẹn rẹ nígbà tí wọ́n pa ẹ̀sẹ̀ tó tó lè di odò tí wọ́n parẹ́ fún ìṣẹ́jú márùn ló fi ṣe wá wo wákàtí tó lò lérí Facebook gáfúlàní gáfúlàní kéèyàn ọmọ túbá tó sì mọ̀ pé ikú lè lélógìgì ọ̀padà túbá ọ̀padà túbá ọ̀padà túbá ọlọ́wọ́ bá ní ọ wà nínú gáfúlà minhada ikú lọ́wọ́ yọjú yìí sí fọ̀kàṣáfúnà àkàtì tọ́ àkà tó láti wá sí ojú rẹ wọn màláíkà kú ni wọn náà wá ń wò lọ́kàn yìí fábà sọ̀rọ̀ kàlẹ́ yọ màdí ojú rẹ sì kílẹ̀ dáadáa kò sí ẹ̀dàpọ̀ ẹni rí ó rí màláíkà báyìí ọlọ́mọsàjọ pẹ́ káti lọ lè bọ́lọ̀ lórí pẹ́ tó bá fẹ́ kú ẹ̀rì pé wo kankan ẹ̀rì pé wo kankan kò ní wọ̀ tó kò ní wo sí ọmọ wo kankan ìdí wo yẹn màláíkà ni wo sọ́tù kọ́ọ̀pù àyà twenty yóò rí màláíkà lọ́wọ́ jẹ́ nire àmàláìkà yìí wọ́n mú wọn kó káfà ní lọ́wọ́ kó àwọn ọlọ́mìnà dáadáa lọ́wọ́ tó dé kó nìkan ní ọmọ ìyàwó ní ọmọ ní tó mọ ọyá kalọ̀ mọ wàlìjẹ́ náà ní ọmọ rẹ̀ ètò sì jẹ́ olórí burúkú jama ẹ̀rọ bá ọ̀kan bẹ nínú àwọn bàbá kan tó jẹ́ olówó ńlá yìí ń dápẹ́ àbúrò rẹ̀ ní sọ̀rọ̀ yìí fọ́ ọ nígbà tó fẹ́ jáde láyé nínú àwọn tó máa sóògùn yẹn máa sóògùn àwọn fún jálàbí ọ̀dọ̀ wọn ni wọ́n máa ná ó ní àwọn wà lọ́sítítù ọwọ́ kù bí ìṣẹ́jú mẹ́ta tí ó kù ni wọ́n fọwọ́ mú àwọn báyìí àwọn táwọn jòkó lè ti bẹ́ẹ̀ ipe ha ìtì rí yọ̀dá ìtì rí yọ̀dá ìtì rí yọ̀dá kìí ṣe ìtàn àsìkò ànábì Musa làṣọ yóò ọdún mẹ́fà lọ sí àbúrò ẹni ẹni sọ fún mi olóhùn sì sọ fún un pé kọ́ yẹ̀ lẹ́yìn àfún jálà tàbí àwọn àfa àwọn tiwa yìí náà àwọn àfa tiwantiwa àwọn àfa àbílẹ̀ ó ní gbogbo ẹ̀dá fi ń jáyàn lógún gbogbo ẹ̀dá fi ń lógún ẹ́ adé ìwẹ̀sẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́wẹ̀ẹ́ alẹ́sìn bẹ́rẹ́ ẹlẹ́lẹ́sì ìbí tọ́ba sì sin bẹ́rẹ́ lẹ́yìn tí wọ́n padà fún ọlọ́bẹ̀ lọ́sibítù ẹwú ẹwú ìmọ̀nà ṣetán tẹlifíṣù ìbílíṣ bẹ́rẹ́ àtàbẹ́rẹ́ síwájú ọ̀la wọn wíwì náà wọ́n sí kíni náà wọ́n wí gbogbo àwọn èèyàn fi káfìlà bá a ṣe pariwo tó wọn ìgbọ́dì sí. wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ lérí ọlọ́run kọlọmọ sábà sí ìmọ̀lẹ̀ àwọn kọlọmọ jẹ́ olùtúbà kan tó lọ. lẹ́yìn ìgbà tí èèyàn bá ti wá dákẹ́ tí wọ́n ti gbé yẹn sínú sàárè àbẹ́ni tí ò ní sàárè tó náà bá ti dákẹ́ ó ti wọnú bá dísàkù. ẹni tó wá wà nínú sàárè ìtókù ni pé marhalatu damma marhalatu damma òun náà ni pé kí wọ́n dáyàjá wọ́n fún wọ́n bá rẹ̀ wọ́n fún báyìí wọ́n fún ìfúnpinpin inú sàárè láwọn ọgbẹ́lẹ́gbẹ́ ń jọ ọ̀nà ọlọ́run ìfúnpinpin inú sàárè ìfúnṣẹ́ ìsọ wa mẹ́rin kò sẹ́ni tí wọ́n ní fún ẹnu pé àwọn tó bá jẹ́ ní eré ọyẹ dọ́mọ́tún hafifa níwọ̀n bá náà ni wọ́n fún àwọn wọ́n pa wọ́n po díẹ̀ ó sì kọ́ sanra tó kó tẹ́rin tó wọ́n pa mọ́ díẹ̀ tí ó fi mọ̀ wọn rẹ̀ káì ó ti débi lọ́nà ẹ̀rí dọ́mọ́tún sàkílà ìlẹ̀káàfẹ́ kèfèrí tiẹ̀ wọ́n ní wọ́n fún òun débi pé egun ti bí yóò yọ lẹ́gbẹ̀ẹ́ egun ti bí egun ọ̀tún yóò yọ ní ibi egun òsì egun òsì yóò yọ níbo níbi egun tọ̀tún kò bá sẹ́nìkan tí ó là níbẹ̀ adébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìtumọ̀ ni pé káàbọ̀ nìyẹn káàbọ̀ adébìnrin lọ́wọ́ sàlẹ̀ màmí ní ahadun tó bá jẹ́ pé nìkan yóò bá là níbi ìfọ́npinpin yìí ni lasalima mini ha sa'adu bin mu'az anabi ni sa'adu bin mu'az ọba ńlá mbẹ àmọ́ òun náà là torí pé wọ́n ní wọ́n ní ẹ̀hìtàṣà arṣu rahman lè máa jì níjọ́ tí sa'adu bin mu'az kú anabi ni alára ti ń mi jọ́nà bálára ti ṣe á mi tó jàmá ní pé sa'adu bin mu'az kú ẹmu mọ́tà àwọn yẹn ti sọ́wájú tálára ti fi mi anabi lọ́sọ̀fẹ́ fún wa òdebẹ̀rẹ̀ o wọ́n á ní wọ́n fún un náà ìwọ́ wá gọ́ lẹ́yìn ilé wọn ni marhalatu nuzulil malakayn lẹ́yìn náà yóò wá kú ìsọ̀kalẹ̀ àwọn màláíkà méjì èyàn ti dé balẹ̀ sáfù báyìí ó ti dé lóṣẹ̀ ẹ̀ àwọn màláíkà méjì wọ́n yọ ọlọ́ọ̀kan wọ́n ní wọ́n fẹ̀ sàárè ibi tí ojú yẹn máa ń dé tẹ́yìn bá wọ̀ kán báyìí nígbà tó wà láyé bẹ́ẹ̀ náà ni sàárè ló ṣe fẹ̀ tó tọ́ba ti wọ̀ kán báyìí ibi tójú rẹ̀ kùn yẹn bó ṣe fẹ́ wọn bẹ́ẹ̀ náà ni sàárè ló ṣe fẹ́ màláìka méjì wáyọ ọlọ́ọ̀kan wọn bọ̀ làwọn tí wọ́n jẹ́ free thinker àtàwọn tí wọ́n ní sin is believing àwọn philosophers làwọn làwọn ò gba ilé yìí gbọ́ ipe ibò ní sùrọ̀ tí màláìka òfin wá báyẹn nínú kòtò kòtò tó fún yẹn ọmọ ìyá mi ọmọ tí wọ́n pè ní Islam ni nígbà ah, láwọn ròyìn àwọn mọ̀tẹ́kì nínú sọ́ọ̀tù Baqara ó ní alẹ́ nínú yóò mìíràn náà mẹ́lọ́kọ́ yìí o lè jẹ́ ní eré àtúkọ́ gba tí wọ́n sọ fún ọgbọ́ kọ́dà òkè bá jìnà sí làdá ẹ̀ tí ó ṣẹlẹ̀ nìyẹn jẹ́mọ́ wọ́n ní yàtí himalaka ni alẹ́bílá malaka mi ni wọ́n wá bá wọ́n wá bá òkú fọ́jú yìí sáàni yìí wọ́n wá gbé jòkó fọ́yà kù láàmìlá wọ́n wá sọ fún pé máa ń rọ́ búkà tọ́ adébí arú jama máa ń rọ́ búkà tani ọlọ́wọ́ bá rẹ tọ́bájú olùgbàgbọ́dodo fọ́yà kù rọ́bì Allah lónìí Allah aláàyè ò ní jáde lẹ́nu rẹ̀ jọ yẹn àfi tó bá gba aláàyè gbọ́ dénú kò tó jáde láyé tọ́lẹ́ni tí ó mú ọ rántí tí ó mú ọ sọ jáde ó náà lọ́lọ́ tọ́ba wa jẹ́ pípa tó wà ní ayé àwárò kọ́lọ̀ ló dì mú àmọ̀ pé nǹkan mi ló ń ṣe kọ̀rọ̀ ó ní rí sìnfọ̀ ha lọ́sọ fún ìbátan ló bí yàrá ọ̀rọ̀ yẹn ti lójú dùn fayakú lánilá wọ́n tún wá bèèrè pé máa ní inú ká ẹ̀sìn wọn ni wọ́n tún jáde láyé tó ní dínì yàrá islam islam lè méṣe tó ọba yọ lọ sọ́ọ̀sì tó yọ lọ ni wọ́n ti ń ṣe àwọn oníṣẹ̀ṣe òníri dáhùn torí islam nìkan kò ń ṣe kí ni kò ń ṣe mùnáfìkì ò ní láyé dáhùn jọ̀hún mùnáfìkì ti pé láyéláyélálá láyéláyélálá láyéláyélálá láyéláyélálá àtúndínlá wà ní ọ̀rọ̀ tí inú ìṣìn wọ́sẹ̀ ọ̀sẹ̀ àwọn àgbà ń gbé Eh, nǹkan sí lítà mẹ́ta kùrùbá wọn náà sùn kàmáàdì sùn kàmáàrà wọn bá lórí yóò sọfín ìmọ̀nú sí wọ́n tọ́wọ́ sọ pé aláàdẹ sáà aláàdẹ bí ẹni títà orí ìjọba yanjú kò ní lè sí fọ ẹni tí islam rẹ̀ bá yanjú kò ní lè sí fọ fẹ̀yàkùláàdì máa ha tàbí jùlọ lẹ́nu ìfẹ́fíkù wọ́n tún wá bèrè pé ẹni tá a lọ́sí ọ bóòlù ṣe jẹ́ ta ló ń tọ̀ fẹ̀yàkùlù huwa rasulullahi sallallahu alaihi wasallam yóò lójúṣe ọlọ́ muhammad fàyàkùlá nílá wọ́n sọ fún pé má yóò dérí ìka tàlọ́wà fi gbogbo àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí mọ̀ ààrẹ ìyàlẹ̀ òṣùlù sàlàyà bàbá sheikh al-islam muhammad bin abdul wahab al-najdi rahimahullah ta'ala rahmatan wasi'a ọlọ́run ní kí wọ́n sànú aráyé pẹ̀lú jẹ́ra àwọn tí wọ́n sì àlẹ̀ òṣùlù àtàlàyà òun lọ́lọ́run fi ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú dèyí ipe kìí ṣe bá kà máa sọ pé Allah Allah nìkan ó ní téèyàn máa ń gbàgbọ́ téèyàn máa ń ṣe táàbù màkọ́ gbọ́lọ́gbọ́lọ́ lọ. kìí ṣe bá kà ní we are Muslims <laughs> ee we are Muslims wọ́n ní ó oh, rọ ìrọ̀rọ̀ ó èèyàn ò ní nígbàgbọ́ nínú ẹ̀sìn míì mọ́ kó tó lè máa jẹ́ Muslim ó sì yọra kó lọ́dọ̀ àwọn lóṣà ò ní bá wọn sòṣà ò sì ní bá fún wọn lọ́rẹ̀ẹ́ àjò.

àyíbá wọn ni nígbà ẹmọ dókítà tó ń sọ pé ẹ gbọ́dọ̀ máa ń ṣe nẹfìlà january first mọ òru january first ẹwọ dókítà tó ń sọ wọ́n sì ń gbọ́ wọ́n sì ń gbọ́ wọ́n sì ń gbọ́ wọ́n ń gbọ́ dáǹsọ wọ́n sì mọ̀ pé ní dáǹsọ òdodo ni àmọ́ àwọn ẹ̀dá wọn ò ti ṣe kí ni wọn ò ti sọ fún wọn ọdún ni wọ́n á pàṣẹ sákúlá ìjọ nẹ́sífàtì ní gbogbo ìjọ nẹ́sífàtì ti ń bẹ lágbàlẹ́ ayé ní sánà kan tó bá ilé ṣe tààjù di òru january first kélégbé àwọn tó ti wá wá púpọ̀ ẹ̀yin olùdarí ètò ẹ̀yin mísánà àṣẹbẹ̀rù ọlọ́run èyí tó tún kù sọ náà tún kù ń bẹ̀rù káàdì fún ọmọdé wọn pẹ̀lú àwọn obìnrin lómi náà ẹ̀ tún sákúlà yẹn náà ká máa ṣe síkìrì papọ̀ ká máa ṣàdúrà papọ̀ ká máa ṣe tààjù bí láti ṣe ká lè ṣe ọmọdé àwa yọ òfin ẹgbẹ́ kù yóò wà kó kọ́lá láhù kọ́lá rasu ẹni tó gbàdẹ́ ti gbọ́ àyọ́mọ̀ yá mi tọ́jú tí súnà rẹ̀ òyìnbó bá a ti rí nínú bídíà látúndì nínú súnà kò ní ní ìṣòro kò ní kò rọrùn kó ní rọ̀súlà lòún tẹ̀lé níbi tó ń tẹ̀lé tó ń fagbà súnà ya oní súnà ti wọ́sẹ́ àwọn tó ń ṣe bídíà oníkàmà tẹ̀lé wọn lọ jáde sọmọ kó wọn fọ gba súnà ya nìyẹn ìwọ́n jẹ́ súnà ọ̀wọ́ sọ fún ọgbẹ́ ká máa tẹ̀lé àwọn bídíà tí wọ́n náà lè fi bídíà wọn lè ká máa da lúlù àti sàpà ká máa da papọ̀ sí àlètè bá nìyẹn àgbà tẹ́tù tó lé tó bá sọ àlètè bá àwọn tó wọ́n ṣe mistake ká máa correct wọn ọjọ́ tó lọ súnà wọn béèrè ní sàárè wọn ní bídíà wọn bọ́ọ̀ bá tẹ̀lé Muhammad dáadáa pẹ̀lú tìbá rẹ̀ tí ò bá yanjú ò ní rí sífọ̀ tọ́rọ̀ tẹ̀lé àtẹ́bí ọ̀tọ̀ làwọn tó ń ṣe kíni tó ń tẹ̀lé ṣé Ibrahim kàlá ló ń tẹ̀lé wọ́n fẹ́ fẹsẹ̀ fún oníníyà ṣé ìtẹ́wàá tẹ̀lé fún wa nílẹ̀ Yorùbá nìyẹn kálá tọ́ba ṣe súfí lọ́dẹ darapọ̀ mọ́ káwọn pé súfí ni ọ tọ́ba ṣe súnà dúró nínú súnà má da méjèèjì papọ̀ torí sàárè náà ó kù dẹ̀dẹ̀ wọ́n lè gbé ẹ̀rọ funfun tí ń jáde alákàlùkù wẹ́rẹ́wẹ́rẹ́ sàárè kù dẹ̀dẹ̀ wọ́n náà ti ń bímọ àwọn ọmọ rẹ̀ ti ń bímọ ee kò sí padà wá sí mọ́ rọ́bìrì jọ̀ọ́n ẹ̀dá ń padà ẹ̀dá ẹ̀dí ń sọ fún wọn padà pé kò sí ètò ṣe mọ́ àdáwò tó bá bàbá kan ládàá ló tún fẹ́ bá wa náà yìí bàbá kan sínú síra wọn ni àná sálàfí in kana ta salafiyya kaza kaza wa ana tijani in kana tijani kaza kaza wa ana qadiri in kana qadiriyatu kaza kaza wa ana shi'i in kana shi'atu kaza kaza ìgbà wọn lọ tán ọ̀rọ̀ dàrú ọ̀rọ̀ dàrú máa ọmọ lọ́wọ́ ọmọ yìí tó ń ṣe wọn. wọ́n ní gbogbo ẹ̀ náà pátápátá ẹgbẹ́ sinọ́f jẹ́mọ́ ànábì tó fi ilẹ̀ ní ẹjá ṣe kiri ní ẹjá ṣe ẹ̀dá lóru papọ̀ bọ́sàpà nífàkù wọ́n ń pè bẹ́ẹ̀ nífàkù ni ẹ̀yin yọjú lọ́hùn àwọn tòun lára àwọn ní ẹ̀dún yọjú bí ẹlára ayé làwa náà ẹlẹ́yìn náà ara wa ni ẹláwa náà ara yín ni mùdẹ́kùdẹ́bí nàbẹ́yìn náà láàyè láàyè láàwùlá wà láàyè láàwùlá ẹ̀jẹ̀ yẹn bí ẹ̀jẹ̀ yẹn bí ẹ̀sìn gbé súnà dání ẹni bá ti ń wá ṣòro tí sì ń wá owó tí sì ń wá ìyọ́nú àwọn èèyàn tí sì ń wá kò tó sì fẹ́ sòṣèlú lá àkídàdàdà àkídàdà lè yanjú gbogbo àkídà náà máa ṣe nítorí pé gbogbo èèyàn lọ́fẹ́ sí kíni lọ́fẹ́ tẹ́lọ́rùn kò lè invite wọn sígbà tó bá fẹ́ ṣe òṣèlú rẹ̀ kọ́lọ́mù láàmú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mù sàṣìwá lórí rẹ̀ ẹ̀yọ́ máa yáàkì nínú ẹ̀sìn wa ìjọ tí a bá wà nù sàárè náà ọlọ́wà bì ọ́ mọ́jà ó nǹkan mí lẹ́yìn nǹkan tó da o káyanuká ní Allah káyanuká ní Islam káyanuwa ìka sọ pé Rasulullah Muhammadu sallallahu alaihi wa sallam tẹ́yìn bá ti rí ìbéèrè yẹn dáhùn tọ́ wọ́n ní wọ́n wá béèrè pé má yìí dèrè kà ta ló wá kọ́ ọ ní ìtọ́wá wí yóò ní kọ́ra tó kìtà wọ́n là ọlọ́bìnrin ọmọ lùkùrọ̀ wọ́n nílẹ̀ mọ́ ká lùkùrọ̀ wọn bá a lọ́ sùn bí wọ́n sọ dẹ́k mo ti bẹ́ kùrọ̀ àgbọ̀ mo sì ń tẹ̀lé ọlọ́run ti ní ìsàbítù lọ́hùn lè ní àmọ́nù bèrè kó lè sáàbìtì fẹ́lẹ̀ àyà ti dúnìyà ní ọlọ́run fẹ́ ni lé nàìjọ́ náà kátó jáde láyé ọlọ́wọ́n fẹsẹ̀ wọn múlẹ̀ tó bá tún nínú sàárè ọlọ́wọ́n fẹsẹ̀ wọn léna wọ́n yìí dúró lọ́wọ́ zọ́ọ̀lìmí gbogbo àwọn olóòsà táwọn ọgbàgbọ́ ọlọ́wọ́n sọ wọn nù láyé yọ sọ wọn nínú sàárè wa yaf'alu Allahu ma yasha ọlọ́wọ́n wá ṣe ọlọ́wọ́n ṣe sọ́ọ̀tì Ibrahim ayà 27 lọ́wọ́ wọn ni ẹlùwàgbọ́dodo tó máa ti dáhùn béèrè kan ìdùnnú ti dé yóò wá ní yàrá akìmìsáà akìmìsáà ìjọ àlìkè àmọ́ ogun tó ti dé kó wọlé wọnú àlìjẹ́nà akìmìsáà akìmìsáà e, èyí tó owó tí ò rí kankan wí tí wọ́n bèèrè ọlọ́run ànábì àti ìsìlámù lọ́wọ́ ẹ̀ tó ní ha ha àwọn bàtà wọn ni ayin ayin ayin yóò sábà tó kẹnu méjèèjì náà wọ́n ní wọ́n ní òun tiẹ̀ wọ́n la nìkan lé nígbà wọ́n ní àjànú àtọ́mẹyẹ nìkan ní onígbọ́ wọ́n bá wọ sàrí gbàrà báyìí òru òru alẹ́jọ́ náà kò dá fún fèfèrè ọlọ́mọsẹ̀ ìṣàdán ní kọ̀ọ̀kan wa wọ́n lọ́wọ́ mọ̀ sọ pé ẹ̀rọ láti kí mi sáà ọjọ́ àlìkè àmọ̀ kọ́mọdé o ọjọ́ àlìkè àmọ̀ kọ́mọdé o torí pé ìyà tí èèyàn ń jẹ nínú sàárè nínú bárísàpò oye fèrè ámbù ni fẹ́rẹ́fẹ́rẹ́ ni ó nígbà tábà gbé wa dìde tábà jù sínú nákó tó wá jẹ ìyà tó tóbi jùlọ ṣètòlá àdá tẹ́yìn bá ṣe ń gbádùn nínú báṣà bí ṣe ń gbádùn nínú báṣà fún yẹn èyí gbogbo gbádùn yẹn pátá oye fẹ́lẹ́fẹ́lẹ́ ni ó nígbà fi sínú àlùjánnà kó tó wá gbá ìtò tó tóbi jù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ bẹ̀ ọ́ bimanihi wa karamihi wa izihi kọlọmọsàfẹ́ nìkan kan wá sínú àlùjánnà mọ́sì jà tọ́ náà wò ká tó wà àlùjánnà ọlọ́wọ́ ẹ̀rọ mayami wọ́n fi ní tẹ́bá ti gbókùdé tẹ́ tẹ́bá ti jù sínú sàárè tán ẹ má ti sàárè lọ ànábì ní sítẹ́tì fèrè olè àkíkùn ẹ má tọrọ àforíjì fún ọmọ yáyí wọ́n sàlú làwọn tẹ̀sí bí ìta ẹ sì máa bẹ̀lọ́ nkọ́lọ́ ní olè rísìfọ̀ nípa yín náà wọlé àná yóò sà torí wọ́n béèrè nísìnyàn wọ́n béèrè yóò sì béèrè lọ́wọ́ ẹni tí wọ́n rí sàárè rẹ̀ ẹni wọ́n béèrè lọ́wọ́ ẹni tẹ́ rí sàárè rẹ̀ ẹni tó dún námálé ẹni tẹ́ rúkú ẹni tó bómi lọ ẹni tẹ́ jájẹ gbogbo apalápátá ni wọ́n bẹ nínú bàtìsáfò ẹ̀yìn máa yá mi nínú ẹ̀sìn wa kí n wá kí òkú bọ́lẹ̀ kẹ wá lọ́lẹ̀ dásọ̀ kẹ máa wá jó kẹ máa lùlù ṣe àdí pé eré yẹn kò pé eré yẹn kò sí kí ni jama kò pé ẹja máa sọ bẹ́ẹ̀ ọpọlọ yẹn ti yẹ ẹni tó wọnú sàárè kí lamọ̀ tó bá wọnú sàárè yìí ti ń ṣe lójú wa làwárí kí lamọ̀ ti ń sin kọ̀kọ̀ kí lamọ̀ tó wú bẹ́ẹ̀ kí lámà tó ṣe bẹ̀rẹ̀ ọlọ́mọsá jáde bọ̀ tó wọ́n dá o alimọ́tàlá tó rọ́bì á mi mọ̀rọ́ àlùbọ́sà mọ́tàlá ẹlẹ́ẹ̀kẹrin ó náà ní yẹn sílẹ̀ àlẹ́ ìrọ́ jùlọ jùlọ yìí alákùnrin kan wà jáde yóò mọ̀ bọ̀lọ́ kan yóò rẹwà yóò rẹwà òkú ma ní mọ́ni àǹtí arábù ni wọ́n kọ́lé àná àmàlùk ní èmi níṣẹ́ rẹ̀ iṣẹ́ ẹnìkejì ńkọ́ òun náà tún rí bí èèyàn yọ dàbí ọkùnrin yọ máa bọ̀ yóò bu rẹwà yọ máa béèrè pé aráàmú ni wọ́n tó ń bọ̀ yìí inú rẹ ti ń bàjẹ́ tẹ́lẹ̀ ìyá ti ń jẹ tẹ́lẹ̀ ẹ̀rú tó máa fi kí ni tó tó máa wá bá ipe amalu kèmí ní sẹ́ńbù tó ṣe láyé yọ wá bẹnu wàhálà yìí alẹ́ rúhu yàtọ̀ náà àmì fákọ́tù ṣe ẹ̀mí nìkan ní ọmọ gbádùn àbẹ́mí nìkan ní ọmọ jìyà alimominu yàtọ̀ náà àmú filibarisaki ruuhu fil jannati wa jasaduhu yanaluhu ba'du an-na'im àkídà sọ́fìyà tó lálàáfíà òun náà ni pé tí ìbá wọnú sàárè tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀mí rẹ̀ wà láti jẹun náà ara rẹ̀ yóò máa gbádùn. wàlíkáfíru ẹ̀rí kẹfẹ́rí ruuhu tu'radu 'ala an-nar ẹni tẹ wà nínú náà wa yanaluhu nasibuhu min al-'adhab ahẹ́ ara rẹ̀ yóò máa sẹ́kìnì yóò máa jẹyà àrọ́ máa ní àrọ́ máa ní ìlànà tàhádà nàìjíríà wal-'adhab ẹni tó wà nínú yàyà tí tó wà nínú kẹ́yì díjó ni wọ́n tó bọ́kò nínú yà èyí gan lásán ti tó lẹ́rù tí máa bá yìí ife wọn ló kú sí ìdẹ̀bọ́ láàárọ̀ yìí nígbà ọ̀rẹ́ wà bí àwọn ẹbí nípa kálọ̀dọ̀ àwọn jálàbí ó sì bẹ̀bọ̀ fún ó sì lọ ó sì kú nígbà wá kú nìsín oyè ìjọ mélòó lókùn tó fi jìyà lọ sàárè kọ́lọ̀ tó fayẹ́rẹ́ sọmọ pé wọ́n ní trillions of years àkànṣọ́ tí wọ́n ní ọlọ́ọ̀nì kan lọ́ba tó mọ̀ èyí lásán kan ó dẹ́rù báyìí wọ́n sì ní wọ́n ní ìtẹ̀yìn bá ń ṣe lọ́dọ̀ ọyẹ òun náà ni wọ́n máa ṣe tí ọjọ́ ogbó bá ṣe kí ni ọjọ́ ogbó bá dé wọ́n ṣàbà aláṣẹ ṣàbà àlẹ́ gbogbo ẹni tó bá ṣe kankan lásìkò ọ̀dọ́ tí kí ni ti wá gbádùn máa lẹ́mìí máa lọ́lẹ́wò ìdí ìrìn bá rí fílẹ̀ lásìkò ọ̀dọ́ àwọn ọlọ́run fílẹ̀ pẹ̀lú àlàyé ló jẹ́ pé ẹlòmíì tó pé yóò ti gbẹ̀sìn àmọ́ àbúrú ti ń dá nígbà ọ̀dọ́ yẹn tó ti dùnmọ́ lẹ́nu rẹ̀ àfáàdùn náà tó ti jẹ́ pé ó kú fádùn àgbà torí àwọn ti yúùsù mọ́kì nìyẹn ó ti mọ́lá ó ti fi kọ́sọ̀ mọ́lá ọmọ bẹ́ẹ̀ náà àwọn yẹn ń wọlé yẹn rẹ̀ wọ́n mọ aburú tó ń ṣe bọ̀rọ̀ bọ́bọ́ ti wá lu ọ̀dọ́ rẹ̀ bá tẹ̀wọ́n níbẹ̀ náà ló ṣe lo ogbó rẹ̀ wọ́n ní wọ́n máa ṣáàbà àlàṣe bọ́ ìzá máa ta àlè mọ́tà àrè gbogbo ẹni tó bá ti wá darúgbó lérí kankan nǹkan yẹn náà ni ó kú lé lérí èyàn darúgbó kò tún kírun jama ẹ̀dẹ́gbẹ̀ yẹn tó darúgbó tẹ̀ fóònù ẹ̀ka kọ́mọ bábọ́ lálẹ́ ìrọ̀wọ̀ ẹ̀ bàbí ti mutí yóò ti máa tọ́ tọ́sí láti lálẹ́ ilé gómi yóò ti máa lò tẹ́ pẹ̀lú ewu lélẹ̀ ọmọ pé àṣẹ́wù ìsáré tó mọ́ ewu tẹ́wú bá ti ń jáde èyí mẹ́sẹ̀gì ni pé ikú ṣe kéde ikú kọ́lọ́kọ́sẹ̀ sánà ní kọ̀ọ̀kan wa tó bá jẹ́ pé ìyá náà lè bá jẹ ló sì jẹ́ títà ìparí nù wọ́n jẹ́ pé dáadáa ní bá ń ṣe kí ni <clears throat> ìgbàdàn ní bá ń gbá yọ àti títà yọ ti ṣe kí ni láyọ̀ ṣe parẹ́ tó wọ́n ní gbogbo ohun tó yẹ bá wá kú lélẹ́rí òun náà ni wọ́n gbé yẹn lélẹ́rí yọ̀dà kó mójútó mídíà rẹ̀ mídíà ni irinṣẹ́ ìbílẹ̀ sọ́wọ́ láyé gbogbo ọ̀pọ̀lọpọ̀ Eh, ẹni táwọn wò lẹ́lẹ́sìn òun náà mọ̀ pé tàbá bá òun délé àbí tàbá tún fóònù gbogbo aláàkè pé ha àlà tó ń fi fóònù dání torí tẹ̀lé ti wà connected pẹ̀lú internet o ti ní access sí gbogbo aburú o ti ní access sí gbogbo kíni gbogbo ọ̀nà aburú tó wà láyé ọwọ́ àkùpẹ́ tó ìmánìwà tábà ti ń pàdé rẹ̀ á máa yà fún un tó bá rí yà fún fàmọ́dé kò burú kí fóònù sí wà lọ́rùn àmọ́ tó bá rí yà fún tó lè gbélẹ̀ torí yóò tó bá kú náà inú àwọn aburú tó ń ṣe náà lọ́wọ́ máa ṣe tí kò kà mọ́ lọ́wọ́ ẹni ìmáa ṣe náà tí ó kù lélẹ́rìí náà ìyàwó wa Facebook hey kò jẹ́ ráyè mójútó pamọ́ kò jẹ́ ráyè mójútó pamọ́ kò jẹ́ ráyè mójútó ráyè jẹ́ kò jẹ́ ráyè ìbádà èyí mélòó ló ṣe dùn wá èyí mélòó ní dìde lórí sinasila ṣe ẹni tó wo títọ̀ dágò káwọ̀ òun ní ó dìde iwájú ọlọ́run fún ọmọ sinasila lóru ìbílí sòsò ní tí ó jí fi ẹ̀mí àti ẹjọ́ dáná lọ́sàn-án wọ́n á bẹ́ẹ̀ náà òun kan fẹ́rí jìkọ́ náà là kò ní tí ó jí pé jí ah, kẹ́ máa gbádùn máa sùn máa sùn máa sùn máa sùn máa sùn máa sùn wọ́n ní sẹ́yìn wáá fẹ́ máa dìde lóru wọ́n ní kéèyàn lu ọ̀sán rẹ̀ dáadáa nínú àwọn àwọn tí máa náà yàn lọ́wọ́ tí máa fi dìde lóru àsìbáàbù kìyàmì lẹ́yìn náà oyè kò sì sùn díẹ̀ lọ́sàn bó ṣe wù kọ́ rọrùn bó ṣe wù kó kéré tó ọ̀lọ́kọ̀ ìlú là. ẹ̀yọ́ bá yára sí nínú ẹ̀sìn wa bó olówó alábòjì ọ̀wọ̀ láàrin alábòjì yóò jọ àmọ́ òní dìde náà ìwọ náà lọ́pàá nǹkan rẹ̀ yóò tún gbé fóònù síbi tó jìnà kọ́wọ́ rẹ̀ kọ́wọ́ bá ṣe náà yóò gbé síbi tó jìnà ọlọ́pàá sàánú ní kọ̀ọ̀kan ẹ̀yin ìyàwó lé ìyàwó lé mi tẹ̀ bá mi mm, fóònù lọ́wọ́ ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ láti yọrí nulẹ̀ ẹlòmíì tí o ti di o ti ìkwáyà kásẹ̀kẹ́ ni ẹgbà fóònù lọ́wọ́ torí pé fóònù aláṣẹ fi ìlú bá fóònù irinṣẹ́ ni yàtọ̀ sí bàtà yàtọ̀ sí fìlà dání yàtọ̀ sáàgbó tàbí sọ irinṣẹ́ ni fún information láti fi tajà láti fi kẹ́kọ̀ọ́ láti fi kakọ̀ọ́rà èyí láti fi gbọ́ lẹ́kṣọ̀ eh, eh, láti fi láti fi sẹ́ndì àwọn ṣẹ́tẹ̀ ń ṣe láti fi polówó ọjà láti fi pè àwọn èèyàn irinṣẹ́ dáadáa ẹ̀yìn kí ló wá dé tó wá dé pé àwárí lò síbi dáadáa tó dé pé aburú bẹ̀ lásìkí ní ìlànṣe a sì wà láàrin Yahudi àti Nasara ọlọ́mọ máa dá wa sáàrin wọn ni bá a ṣe ń bọ̀ náà sí ọ̀sẹ̀ wà lára débi ká tó débi ẹ̀wọ̀n tárí ẹ̀wọ̀n táwọn ọmọ gbójú ọmọ gbójú ó sì wọ́n ṣe tóbi débi tán ọlọ́mọ sẹ̀ ṣàánú ọ̀dẹ̀ kọ̀ọ̀kan ẹ̀dá mọ́ láti sàárẹ̀ pé ìwà náà ti sàárè yọmọ bí ó ṣe pètò ara rẹ̀ kọ́lọ́mọ́sẹ̀ ìṣàánú wa tó àwọn kan onímọ̀ múyàn rí ìdẹ̀ra nínú sàárè ọlọ́run ti sọ́lẹ̀ kan ó ní àwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́ ìmọ̀nì náà ní àkọ́kọ́ mọ́jì mọ́nì rọ̀ bọ́ ìmọ̀nì ní fìràwọ́n náà ní tọ́lọ̀ fi ní wọ́n bẹ nínú náà àtàwọn ọmọ ìyá ẹ̀ mọ́sẹ̀ bọ́ o ọmọ ìyá ẹ̀yin olóṣèlú ẹ má ṣẹbọ o èèyàn fẹ́ ṣèlú òní kọ́ máa ṣe kí ni máa o gbogbo ẹ̀yin jẹ́ àáfà ẹ̀sìn ẹ̀yin mòdìrú lè kéwú ẹ̀yin mísánàs ẹ má o tẹ́ ẹ bá sàárẹ̀ yìí ò ní rọrùn o ẹni bá kú ní kò ní rọrùn o ẹlẹ́ẹ̀kejì òun náà ní bídíà ẹ má ṣe bídíà ẹ má dá bídíà lẹ́yìn adamu tọ̀nà zuhi kéèyàn má tọ̀ ní kọ́mọ́ kọ́mọ́ fọ abẹ́ rẹ̀ èèyàn jí ìyá abọ́rísàmù ìyá sàárè ìyá sàárè náà ń pè ní ìyá abọ́rísàmù ẹni tí ò ti sáré nǹkan tí sì ń tọ̀ níbi táwọn èèyàn ti ń rìn wọn náà jìyà ọlọ́mọ jẹ́yà tóró náà wà ní abọ́rísàmù ẹni ẹni ojú námálé ẹni tẹ́ ẹ̀rọ pè mọ́ yóò jìyà ànábì sàlá sọ pé ẹni bá sùn fúnfún yóò jìyà abọ́rísàmù gbogbo ẹni tó bá dé pé ń tọ̀ níbi táwọn èèyàn ti máa wò ó yóò jìyà bá sáàkù àwọn ilé ìtọ́ ìgbàlódé ṣètò ní àkànbẹ táwọn èèyàn kọ́ sílé mọ́ṣáláṣí káàkiri wọ́n kọ́ yàrá kan wọ́n á gbé àkòtò kọ̀ọ̀kan síbẹ̀ káwọn èèyàn máa tọ̀ síbẹ̀ kálukú ọmọ wa tọ̀ á máa tọ̀ á máa wúra wa nígbà tá à ń tọ̀. ó máa jẹ́ pé yàrá kan rẹ̀ bá kọ́ ẹni gáìdì yóò gáìdì ẹnì kọ̀ọ̀kan tí ó máa dátọ̀ confidently bó ní sì máa tọ̀ ọ̀dí gbogbo ẹni tí bá ń sọ ibi táwọn èèyàn bá ti ń wò ó wọ́n ní sákàrí rẹ̀ wọ́n ní sákàrí ẹ̀ ó yé yóò jìyà sáré kátó agbára tí wọ́n ń tọ̀ níta gbangba ẹ̀rọ àwọn ọmọ ta àwọn ọmọ mọ́tò yẹn lágbo kan ọ̀sán eré ọ̀dọ̀ wa mẹ́ẹ̀ ó sì bọ́ sí ara ètè e, kọ́ta kèdè mọ́tò kankan ò di lójú kò di lẹ́yìn o lọ́sàn-án nìkan ọjà ń tọ̀ sínú kọ́ta ọ̀sán fọwọ́ mú kí ní sákàrí ẹ̀ àdẹ́tì ní ẹni tí ìbá kírun lásìkò yóò di àsàrí ẹni gbogbo ẹni tí bá ṣe sìná yóò di àsàrí nítorí sèyàn ọ̀dà ọ̀fẹ́ kan ṣe fún mi ọ̀fẹ́ kan ṣe fún ìyàwó ẹ̀ kí ló wá dé tí wọ́n ṣe fẹ́ lómi ọmọ dààmú nínú sàárè táyé fi parẹ́ ànábì kọjá ń jọ kan rárá méjì kan tí wọ́n jẹ́ tí wọ́n sàárè wọn wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ànábì ní àwọn léyìn ní àbárí sáfù lọ́wọ́ wọ́n ní kí léyìn sí ànábì ní òun kì í tábàtàbàtọ̀ àbí máa ń tọ̀ ní open place táwọn yóò máa rí eléyìí tẹ nàbí ma òfófó lọ́mọ sí kíni yọ sọ̀rọ̀ fún eré bá ṣéwù lágbájá wípé ẹ̀yin ni àfa báyìí ẹ̀yin ní tàfà sí o bó ti ọ̀rọ̀ tó sọ lánàá yẹ ẹ̀yin ló gbà lérò kò sì dákọ̀ ní kankan tọ̀hún náà wá sọ pé ọ̀rọ̀ táwọn náà sọ sí ọtún kó sọ̀rọ̀ ẹ̀ èmi náà sọ alẹ́kọ̀ọ́ lọ́la lónìí bá tún bẹ̀rẹ̀ títí ẹ̀ náà làwọn ìgbà pẹ̀lú sọ́ra wọn sẹ́dẹ̀ tó dájà lé láàrin wọn yẹn yóò jìyà sáré ẹni mọ̀ ń gbọ́rọ̀ kiri láti dá wàhálà láàrin yẹn méjì yóò jìyà sáré ó gé fídíò wà fáyìn ó tún gé ilé wà lè mọ́ra ìtọ́ dálẹ̀ wẹ́rẹ́ yẹn ó jìyà sáré àfi àfi tó bá jẹ́ pé ẹni sọ fọ́ńtọ̀ títáyé ń gbọ́ tó ẹ̀yìn náà fi mí ẹ̀fi díkì ní ẹ̀sọ́táyé ẹ̀fi pa ẹ̀fi súnà pa náà bídíà àmọ́ ọ̀tún sì yẹn náà kọ̀kọ́ wà ní ẹ̀dọ́ fẹ́fi síkì ní tó fẹ́fi ṣe káka máa dá wà lálẹ́ máa dá fìtí náà lẹ̀ láàrin ẹ̀yìn méjì ìyá sàárè ni o tó ní pàpàmbarì rẹ̀ wọn náà wà ní àdúrà àmà sàdúrà kọ́lọ́mọjà wọ̀nà ọlọ́run kọ́lọ́mọjà jìyà sàárè ànábì sálàmù Eh, ànábì wọ ìyàwó Aisha jòkó jọ kan ọ̀kan náà Yahudiya ló bá dé ó wá kí ìyàwó Aisha ló bá ní ebi ń pa àwọn kan fún òun ní oúnjẹ wípé ọlọ́run ní fi ya sàárè jẹun ànábì wá wọlé padà ìyàwó Aisha sọ̀rọ̀ sọ́là ìyàwó Aisha wá sọ pé ànábì jẹ́ ìyá sàárè mi ànábì ní ha ànábì wá tẹ́wọ́ aláwọ̀ iná àwọn olùkọ́ mi ní adábì kọ́ aláwọ̀ iná àwọn olùkọ́ mi ní kọ́ ẹ́ ìyá sàárè bẹ̀rẹ̀ ànábì mi ta bá ti kírun tán ká tó sálámà ọ̀rọ̀ bárísàfù ká yanjú ẹ̀ kò náà ní ká méjì yà sáré ọ gbọ́dọ̀ mọ́ máa ń wí aláwọ̀ iná ọdún kan ní àzábì jahannam ọ̀mìnà àzábì kọ̀p wọ́n gbàgbé o torí pé èyí tá à ń ṣe àmọ̀yé tọ́lọ́hún gbà àmọ̀yé ti gbà àmọ̀yé gbà àmẹ̀sẹ̀ yìí ti fi rí ìwà kù wọ́n sì ní sàárè ìdìjà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di gbangba jọ́ lẹ́kẹ̀yàmọ̀ ẹ̀yọ́ màá yáàfi nínú ẹ̀sìn wa tábà ti wá di pé apẹ́ nínú sàárè nínú bárísàpọ̀ àti ní àdúró fàlà lẹ́ẹ̀kan rí ilé mẹ́ta lálò àdúníyà ilé ayé dáàrú dúníyà ẹlẹ́gẹ̀dì dáàrú kíní ìhìn dáàrú bárísà tọ́ ọlọ́mọ ti wá pa ìsìláfíìlú láṣẹ ìpè kọ́ fọ́n fèrè yọ wá fèrè gbogbo àtàwọn ní bárísàpọ̀ pátá mọ́mìnú ìwà káfíró hún àti kèfèrí wọn àti mùsùlùmí nínú wọn àti mọ̀mìnú nínú wọn gbogbo wọn pátá ọlọ́wọ́n ni ẹ dìde ẹni tẹ́ ẹ̀rọ pẹ̀ mọ́ yóò dìde ẹni tí ilé wópa yóò dìde ẹni tí inájó yóò dìde ẹni tí wọ́n sin yóò dìde ẹni wọ́n fẹ́ sátẹ́kùn yóò dìde ẹni wọ́n sin yóò dìde àwọn nàbí ọlọ́run dìde gbogbo àwọn ẹni èso ló dìde ìfẹ̀rẹ̀ àwọn ló dìde yọ̀ọ́ nàjọba nàmúlú ló dìde ee gbogbo àwọn ẹ̀nẹ́bí ọlọ́run àwọn wòlé ọlọ́run fún ọmọlẹ́gì sáfì gbogbo wọn wà bọ̀dùsáfò gbogbo àwọn bàbá wa nílẹ̀ yorùbá bàbá kàmọ́lẹ́ òdìdè bàbá dábọ̀ náà ró bàbá tèmi náà òdìdè mi náà òdìdè àtàwọn ọmọ mi àtiwọ́ náà àtàwọn bàbá tiẹ̀ náà gbogbo aládìyẹ ẹni ọlọ́run bá lásán ọ̀tá àlà ọ̀sán náà ayà kan ayà náà báyìí lẹ́rù púpọ̀ ọlọ́run bá ní fàáṣárí náà hùn ọlọ́run bá ní gbogbo wọn lágbèjì a kò wọn jọ falamunuga adérímínú ahada ọlọ́run ní kò ní sẹ́kọ̀ọ́ nìkan o lágbájá rí sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wà ó rí dú adáàrọ̀ bí ká sọ fà ọlọ́run bá ní gbogbo wọn pátá ní wọn ẹsẹ̀ wọn pé wọ́n wá tó sọ fà ní òhò ni ó kò ní sí kankan tiwa anábì ni mo gbé yín dìde ọ̀fà àtà kò ní sí bàtà lẹ́sẹ̀ ọ̀rá àtà ẹ̀ ní wọ̀ kankan kò sí pààyàn gòrìlà gbogbo ẹ̀yìn tẹjọ́ ọkùnrin àdọ̀dọ̀ sẹ́kù níbi sákàrí adọdọ tí wọ́n jù lójọ́ wọn dákó fún ọ ọyé ọlọ́run mú wa padà ọlọ́run mọ̀lú wa. ee agbára yẹn wà bẹ́ẹ̀ agbára tó fi dá wa tó fi dá wa wá sí ayé agbára náà fi dùn wá dìde ìgbà ọlọ́run ṣe kan tó dirí kí ló tó wà dá tùmí lọ́dọ́ tó lóun ṣe ìbéèrè bá gbọdọ̀ àlèkè àmọ̀ fọ́ kọ́mọ́kì rùn mọ́ kọ́mọ́gbà rẹ̀ kí ló fẹ́ gbàwé fún ò bìlífọ̀ ọlọ́ọ̀ni yẹn ìgbẹ́ǹde ọ̀gbọ̀n ọ̀gbọ̀n àgbọ̀ tó o bá ti gbàgbọ́ onírun òní mọ́tà ọ̀láwẹ̀ ìrún tó ń fi kẹrẹ dákùn ṣe lẹ́yìn irun súnrìn ni wọ́n fọ́ olówó sẹ́rẹ̀ ebi ń jàdìkì àwọn ọlọ́gbà kí ló ń tọ́ ìpàdé ọ̀nà kan ṣé ọ̀pá sí jàdìkì àwọn àgbùgbò àwọn tó ń saburú wọ́n ṣe dé gbogbo àwọn tó yẹ èèyàn jẹ tó bá àwọn èèyàn tí wọ́n fi sínú àwọn èèyàn tí wọ́n yẹ àwọn èèyàn jẹ wọ́n ṣe gbé. aláwọ̀ ah, gbé adìyẹ o wọ́n ní gbogbo oríkèríkè ara wa pátá gbogbo ìkánná sí táàtì gé gbogbo ẹ̀wá pátá ọlọ́run gbogbo ọlọ́run kò jọ ọlọ́run ní ká má bàdá àná awwala khalqin nu'idu ọlọ́run bá ní bá a ṣe dá yín lákọ̀ọ́kọ́ bá a ṣe dá yín lákọ̀ọ́kọ́ tọ́jú pé agbára la fi dá yín nu'idu agbára la fi tún dá yín padà wa'dan alayna ọlọ́run bá ní àdéhùn tí ò ní yẹ ni o inna kunna fa'ilin ah níta lè ọlọ́run ní sáàmà lẹ́sìn náà kẹfàrọ̀ àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ olóòsà àwọn oníṣẹ̀ṣe kìrìsìtánì ìmáyàwó ní jù wá àwọn ni wọ́n máa ń sọ pé wọ́n máa ń rò pé Allah bá a sùn pé wọn ò ní gbà wọn dìde arábìnrin kan nígbà tọkọ rẹ kú wọn kọ sínú pépà ó ní if there is another life I hope to be with you ó ní tó pé ìṣẹ̀mí mi bá tún ṣe kíni tó tún wà ní a ah, yóò wò káwọn tó jọ ṣe kíni káwọn tó jọ wà àmọ́ o kò sí mọ́ edikete ló máa sọ yẹn ọlọ́run náà ti confam ẹ̀ ó ní za àmọ́lẹ̀ bí nà kẹfọ̀rọ̀ ọlọ́run láwọn kẹfẹ̀rẹ̀ allah yorùbá azùn wọ́n ń rò ìfẹ́ àdígbà wọn dìde kó lè bàdà sọ pé àjò wọn dìde wọ̀rọ̀ bì wá búra pẹ̀lú ìmì ọlọ́run ìpè làtúbọ̀ àzúnà ọlọ́run bá yín ń gbé yín òtún malátùn bàbá òun àbí àmìtún yóò wá fún yín lẹ́sàn-án ṣe yín wà láti ká àlàlà yóò sí ọ̀rọ̀ fọlọ́run gan ọlọ́run yóò sí àlàlà ọ̀rọ̀ gan ọlọ́run ọ̀rọ̀ gan ọ̀rọ̀ àbí gbogbo àlàsà bara wọn ní ayé ní sọ́ọ̀tù tàgámù náà ayé ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yẹ́ máa yá mi gbọ́dọ̀ bá wá rí báyìí ọlọ́wọ́ bá aláàní onílàpọ̀ gíìtì múná kẹmà kàlàkùnákùn àwọn ẹlẹ́mọ̀rà ọlọ́run ẹ̀yìn náà lẹ́wà dé ẹ̀lẹ́túndé ojú ó pè pérépéré ẹgẹ́ bá ti da iná kọ̀kọ́ náà lẹ́tún wá pé pérépéré ìbá lùzà àmùtún aláàní jẹ́ alákùn mọ́ ìdá ìmúrò pé ẹ̀rọ ní ọ̀sẹ̀lẹ̀ oníṣẹ̀lẹ̀ ni ẹ̀bẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ ibi náà ló ti wá ṣẹlẹ̀ yìí sọ́tùlù káf ayà forty seven forty eight tọ́ tí wọ́n bá wá gbé àdìdì wọ́n gbé àdìdì fún kíni wọ́n gbé àdìdì ilẹ̀ islam fún ìṣòròṣẹ́ wọ̀nìjàsá àti ẹ̀sán wọ́n ṣìròṣẹ́ wọ́n ti ṣe kíni wọ́n ṣe ṣàkàlùkù lẹ́sàn wọ́n yín tùbùdú máa fi àkùsì fún ọlọ́wọ́n bá ní gbogbo èyí tẹ́ fi hàn táwọn èèyàn rí àwọn tùkùfóhù àbí èyí tẹ́ fi pamọ́ táwọn èèyàn ò rí lọ́wọ́ àṣìbìkùn bí ìlà ọlọ́run gbogbo ẹ̀sùn wọn ṣèrò fún yẹn fàyà ti fèrò ní màyìnyà ṣá ibi tọrọ wà ní fàyà ti fèrò ní màyìnyà ṣá kò ní dákọ mọ́ lórí ọlọ́ fàyà ti fèrò ní màyìnyà ṣá ayà yìí máa ń pa àwọn àfàlẹ́kún ẹni fàyà ti fèrò ní màyìnyà ṣá ọlọ́wọ́ àkàbà gbogbo ń tọ́ wá ṣe ni àbíká ní ọlọ́run ṣe kíní àbíkókún ọlọ́run ní fèrè jẹ ní ó wù mí jọ́nà wọ́n yóò á dìbò man yasha ẹni sì wù mí ń jẹyà ibo lọ́wọ́ àmọ̀tọ́ wa tọ́wọ́ arìn lérí ilẹ̀ gbígbà tá a ti fún ọ ní certificate àti jẹ́nà tó ń fọwọ́ sọ̀rọ̀ tó ń gbé ìwọ ṣe báyìí èmi ti ṣe báyìí ọ̀kan jòjò ni ó ní ẹ mọ́jẹ́ tí mo ṣe lẹ́yìn báyìí mo ní ẹ̀mọ́ ní àìkéwú lọ́fà lẹ́yìn bá kéwú kò jẹ́ sọ̀rọ̀ ta ni ń ṣiṣẹ́ kò sẹ́nìkan ti ń ṣiṣẹ́ Allah ló níṣẹ́ mọ́yà àjíjì láfọwọ́lì mùtàjì ọlọ́ọ̀lẹ́ni tó bá mọ́nà ọlọ́ọ̀lẹ́ni mo ṣe kí ni èmi wọ́n rí mọ́nà kéṣe wọn ọlọ́ọ̀kọ́ nísọ̀ nípa ọ̀sọ́lá ó ní látàdí mọ́nà àtọ́pùtà ọlọ́ọ̀bá ní wọ́n mọ́hámọ́ ò lè fẹ́ ní tí ó bá wù wọ́n mọ́nà walakin Allah yahdi man yasha èmi ní fi yàn mọ́nà ata Muhammad ah, wọ́n sọ má sọ̀rọ̀ ẹ̀ má o èèyàn gbọ́dọ̀ máa ṣe ìrègùn lérí iṣẹ́ dáwà wọn ò tí ì fún sàtífíkẹ́tì fa lẹ́yìn náà ò tí ì máa ti bọ̀tán rẹ̀ àti bọ̀tán ọkọ̀ àyìnlẹ́kùn tọ́ka máa ké nulẹ̀ tó ní aláàjì nínú bí àfáà kílọ̀ ṣẹlẹ̀ alátìbọ̀tán kí wọ́n á kọ́ lọ́wọ́ sí ìwọ́ jẹ́bi ọlọ́run bàbá àtẹ́bí inú náà lọ́wọ́ bàbá àtẹ́bí bẹ́ẹ̀ bá ti sáfù sí ń sọ́fà lọ́wọ́ bàbá tó bí ànábì ó wà nípa ìsáàkù tó ṣe kí ni tí ó sọ́fà lọ́wọ́ àbútọ́ níbù tó sàánú ànábì tọ́lé pé òun ní máa ń sòfófó àwọn kẹfẹ́ nípa ànábì tí máa ń fún jẹ tí ń fún mu níbẹ̀ nípa ìsáàkù inú náà lọ́wọ́ àbújá ni ẹgbẹ́ bàbá ànábì níbẹ̀ nípa ìsáàkù òun náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀ nínú ìnira ni ọlọ́wọ́ fèmí àti mọ̀nà nínú oko wa bó ṣe jìnnà tó yẹn. Ah, màdúpẹ́ o màdúpẹ́ o ọlọ́run ni wallahu ala kulli shay'in qadir ọlọ́run ni mo lágbára kí n jẹ ẹni tó bá wù mí yà mo sì lágbára kí n kẹ́ ẹni tó bá ṣe kéde ẹni tó bá wù mí Suratul Baqara àyà 284 níparí ọ̀rọ̀ mi ọ̀rọ̀ bá wá ní báyìí kí n làmọ̀ tó lọ́wọ́ bèrè jọ́nà kí ni bèrè kí ni ọlọ́wọ́ bèrè jáde kí n àmọ̀ lọ́wọ́ wa yóò bèrè kan méjì ìgbàgbọ́ àti ìgbàgbọ́ àti sẹ́rẹ̀ bí sọ wọn kàlùkọ á ní lọ́wọ́ lọ́ba bú ẹkún ní bá sun ẹkún ní bá sun ẹkún níbo ló dé ó débi àyà wàbàdà lahum minallahi ma lam yakunu yahtasibun ọlọ́run ní ìjọsí kálukú ní alìkìyàmọ̀ níbi tí ọ̀fọ́kàn sí ibi tí ọ̀fọ́kàn sí láti gbé sírò rẹ̀ èyí tó tóbi tó rò pọ́lọ́run ó béèrè ọlọ́run lè má béèrè ó lè jẹ́ ìkékeré tó fojú sí kíní tó bójú kéré ọwọ́ bẹ̀rẹ̀ sí sun ẹkún ìyàwó rẹ̀ wá òfin áá ah, ah, ah, bàbá kí ló dé ó náà sun ẹkún ìyàwó wa ló lè fi ọ̀rẹ́ rẹ̀ ó lè fi ọ̀rẹ́ wa ọ̀rẹ́ yàfa wípé à ẹ̀yin nìkan náà lè gbọ́dọ̀ sí lẹ́nu o látàárọ̀ tó ti ń ṣe tìláwà tẹ́lẹ̀ yà ṣùgbà òru ti yọ o kèédákẹ́ o ẹkún ní sun o ọ̀rẹ́ bá dé nígbà ọ̀rẹ́ dé ọba kalẹ̀kùn ọba bọ̀ ọ̀rẹ́ ọba kura lọ́wọ́ omi ti rẹgbẹdẹ ní gbogbo aṣọ rẹ̀ ọwọ́ anáwọ́ ọwọ́ anáwọ́ sí àyà yẹn kò lè sọ̀rọ̀ mọ́ ó ní wọ́n ká ó ní wọ́n ká wọ́n ká wọ́n bá dáadáa min Allah ma lam yakunu yahtasibu. lọ́wọ́n bá ní wọ́n yóò sí kálukú bí tó fọkàn sí ọ̀rẹ́ ẹ̀nà bá tó bẹ̀rẹ̀ ẹkún ọwọ́ àtún ẹkún fá títí ìyàwó wá ń pè ah kí ló ṣẹlẹ̀ kí ló ṣe wọ́n ìyàwó náà wá lọ́lẹ̀ bọ́ ọkọ̀ pé ọmọ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ẹkùn tọ̀rẹ́ rẹ̀ tó ṣe kíni ó tó lẹ́gbàá tó tiẹ̀ lọ ọkọ̀ rẹ̀ wá pè ìyàwó ẹ̀ṣẹ̀ ó ní wọ́n bàdé àdáhùn mi nà lọ́ọ̀mì náà lámì ẹ̀kúnnú yà àtàsìbò bí alábìnrin náà ti gbé ẹ̀kún yẹn ó wá so ẹ̀kún tiẹ̀ títí tó dúkẹ́ sórí nígbà sóòrò tó wọ́n sàlàlà wọn lọ́mọ́sàlàlà ẹ̀dá kùtùrọ̀ lọ́wọ́ ìdá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o sọ́ọ̀tù zumar aya forty seven lọ́wọ́ ìjọ alìkìyàmà ìjọ alìkìyàmà kèése ìjọ ìjọ ìjọ tìyàmọ̀ rántí tìyàmọ̀ rẹ̀ يوم mọ̀ yẹsẹ̀ من mi àkì ọlọ́mọ níjọ́ náà ó rí ọmọ ìyá ẹ̀ níbi ibi wàhálà dé ó sì sàfún kọ́dà òní dókì ìwà ó mí ó rí ìyá rẹ̀ your mother ó ní dúró sálámà sí ibi tí wàhálà ti dé wà àbíhi your father ó rí bàbá rẹ̀ báyìí ó tẹ̀sẹ̀ mọ́nì sọ ìbátihí bàbá yìí ó rí ọ̀rẹ́ rẹ̀ ìyàwó rẹ̀ tímọ́tímọ́ tó nífẹ̀ẹ́ sí jùlọ àbọ̀rẹ̀ rẹ̀ lóbìnrin oye kọ́dà wò ní dókè ọba níyì wàláhì orí ọmọ rẹ tó fi inú bí ọmọ rẹ bí ọmọ bíbí inú rẹ kọ́dà wò ní bí ó wò lẹ́ka lèkó lè múrí mímú ya ọmọ ilẹ̀ ṣàánú yìí ní ọlọ́run torí pé ìdíkàlùkù ìdíjọ́ náà ìdájọ́ ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ wọn bá bímọ nìyí ọkàrí nìyí wà ẹ̀sìsì ọjọ́bàrú òtìsì ayé aláàrin wọ́n yìí àkókò kọ́lọ́mọ́sá fi bí àti mo fi wá sínú àwọn tó rí àánú ọlọ́run mọ́jọ́ lè kíyàmù يسال الجنة كل مسافة ما شيء سبحانك اللهم وبحمدك حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون